الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى yọ̀ǹda ẹran tààrọ̀ fún wa ní jama àbí Allah subhanahu wa ta'ala ní bàdà kó máa ṣe eré láti fún wa insha Allah láàárọ̀ ẹni ṣókí afẹ́fẹ́ àkíyèsí wa sí nǹkan táǹkì ní gbígbé dúró yàtọ̀ sí àkíyèsí wa ò ní pé kì í ṣe bí nìkan o ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tí wọ́n bá fẹ́ ṣe kọ́ ọmọ tá bàbá ń gbé ní kàmọ́ ní ìkọ́ ọmọ tábà ti débi kọ́díkọ́ ọmọ ti sọ́lá tu kọ́díkọ́ ọmọ ti sọ́lá oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ ilé ìlú ní kọ́díkọ́ ọmọ ti sọ́lá tu kọ́díkọ́ ọmọ ti sọ́lá kọ́díkọ́ ọmọ ti sọ́lá ẹ̀lùmí ò ní kọ́díkọ́ ọmọ tó sọ látú kọ́díkọ́ ọmọ tó sọ látú oríṣiríṣi ṣáàlà àwọn ọmọ èyí tó bá mu ni èyí tó bá mu ni kọ́díkọ́ mátì kọ́díkọ́ mátì sọ látú kọ́díkọ́ mátì sọ látú tí ní ìyá jáde wọ́n jọ ẹ̀pọ̀ ni ìrìn dàpé lọ́tọ̀ọ̀tọ̀ kọ́dí kọ́ máa ti sọ̀lá tù kọ́dí kọ́ máa ti sọ̀lá kọ́dí kọ́ máa ti ṣe bí kọ́dí máa ti ẹ jẹ́ ká sọ yìí kọ́dí máa ti kọ́dí máa ti sọ̀lá tù. Kọ́dí máa ti sọ̀lá tù t two t two ẹgbẹ́ ẹ̀tì ẹ̀bá yẹn ẹ̀ tó ń sọ ọ́ lẹ́ẹ̀kan sí oríyìn pé bárakàlá fi kàn kọ̀dé kọ́ mẹ́tì sọ́lá tú ẹjẹ́ ká bẹ̀. kọ̀dé kọ́ mẹ́tì sọ́lá tú ẹ̀kọ́ méjì ẹ̀mejì láàwì ẹ̀mọ́wì ilé ìwújẹ̀ máa kọ́ mẹ́tì sọ́lá tú kọ́dé kọ́ mẹ́tì sọ́lá sọ la àwa nípe tú ẹlẹ́ẹ̀kejì yẹn má kàn ní la ṣé ẹ̀jẹ̀ àjọ wí. Kọ̀dé kọ́ mẹ́tì sọ̀nà àbá ìtù ló sọ lákọ̀ọ́kọ́ àbí ẹnu yẹn ni mo fi mọ̀. Mo ṣe ẹnu yẹn bí ẹ bá ti wọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn àmọ́ tó pè lips reading. Ó kọ̀dé kọ́ mẹ́tì sọ̀lá tú kọ̀dé kọ́ mẹ́tì sọ̀lá. Á sọ lẹ́ẹ̀mẹ́ta ara ń dọ̀ ó kọ̀díkọ́ mẹ́tì sọ́lá tù kọ̀díkọ́ mẹ́tì sọ́lá kọ̀díkọ́ mẹ́tì sọ́lá tù kọ̀díkọ́ mẹ́tì sọ́lá kọ̀díkọ́ mẹ́tì sọ́lá tù kọ̀díkọ́ mẹ́tì sọ́lá. Aha àwọn ẹlòmíràn mi kí ló dé tẹ̀ ń kọ́ àwa obìnrin ọgbọ́kùnrin ló kàn ìdí méjì ní tìyí àkọ́kọ́ ẹ lè máa fi kọ́ àwọn ọmọ yín. ẹ̀yin náà gbọ́ tó àwọn ìmọ̀ sọ pé kọ́mọ̀ sọ́lá kọ́dí kọ́mọ̀ mm, mm. kọ́dí kọ́mọ̀ ti àsọ̀lá kọ́dí kọ́mọ̀ ti sọ̀lá tú kọ́dí kọ́mọ̀ ti sọ̀lá ẹ̀ lè fi ẹ̀yin náà tẹ bá fẹ́ kírun ẹ̀yin obìnrin bóyá láàrin ara sámá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun bárakàlà fi jẹ̀mí gbà ní wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́sìn Àlékún mọ́ sọ́lá ìpínlẹ̀ ọ̀rọ̀ kan. Ẹ ṣe ìbéèrè yẹn dá o. Oníbéèrè tí ò jẹ́ kó mọ ni wípé kó lè mọ̀ páwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́ tó Kódà bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń béèrè ìbéèrè lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ mọ́ àríwá. Obìnrin kan á béèrè nípa menstruation lọ́dọ̀ ànábì ojú rẹ̀ ń tẹ́ ànábì láti dárúkọ abẹ́ obìnrin ẹ̀rí nígbà yà ànábì sallallahu alaihi wasallam nígbà yà àwọn sàhábà àwọn obìnrin aṣọ bí èkìsà láàpẹ̀ yorùbá ṣùgbọ́n kò ní jẹ́ kìsà tẹ́lẹ̀ kìsà aṣọ tí wọ́n ìléwọ́ láàrín bí nápí pépé báyìí lóde òní sin àwọn bíi kí lórúkọ kí níta fi náwó ní pàtí alkeshu ti wà bẹ́ẹ̀ àwọn àfin kéèké ti wà owó ti wà kọ́tún owó wọ́n àwọn obìnrin sọ̀hàbíyá wọ́n máa ń ti ìbọn abẹ́ wọn tí wọ́n bá ti wò pé ọjọ́ menstruation táwọn lò ti tó wọ́n á ti wà bẹ́ẹ̀ wọ́n á wá yọ wọ́n wá fi sínú bí àpótí kéékèèké wọn lọ máa sẹ́ndẹ̀ ṣàìṣà kó bá wọn wò pé ṣe menstruation ti stop so ó máa ń ní pupa rẹ́ṣúrẹ́ṣú náà àìṣà wa máa sọ wípé ẹ ní sùúrù dìgbà tí ẹ bá rí funfun kó sọ́ọ̀tù bá ìdọ̀ pé tí funfun yẹn bá ti wá ìgbà yẹn ni menstruation yìí tó parí ẹ wọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀fẹ́ ká lóde òní ní ìsìn ni wọ́n ní ẹ wọ́n lò wọ́n lọ fún ṣe wọ́n fi ṣòwò wọ́n fi ṣe oríṣiríṣi mo kàn gbìyànjú ẹ pé ojú ò tì látorí pọ́rọ̀ ẹ̀sìn ni torí pọ́rọ̀ ẹ̀sìn tí mo kàn fẹ́ lò ní pé wọn ò tìjú torí pé ọ̀rọ̀ ẹ̀sìn òun náà dẹ̀ kórìíra torí pọ́rọ̀ ẹ̀sìn yóò mọ̀ kó wọn gbà ládàá so ìbéèrè yín wípé tábà yan tahajud náà ṣáàṣì ìkọ́ ọmọ gbogbo ìran lẹ́ẹ̀kan sí gbogbo ìrun tí kì í bá ti ṣe ìrun ọ̀ràn èèyàn táǹkì lẹ́ẹ̀márùn lójúmọ́ sọ̀látù ní sọ̀látù sọ̀látù zohor bàbá ń pè ní sọ̀látù lálàásárì sọ̀látù àti sọ̀látìlẹ̀ ìṣà àwọn márààrún yẹn nìkan láti ń ṣe ikọ̀ ọmọ ìrun yídì ìtúnu àwẹ̀ iléyà tàájù ìrun òru táǹkì náfìlà tàrọ́wì ìrun tá a fi aṣámú gbogbo tó bá àti ìrun pé a fẹ́ kí ìrun sókù lára gbogbo ìrun wọ̀nyẹn pátá yàtọ̀ sí ọ̀ràn yẹn márùn yẹn kò sí ètò oníkọ̀ ọmọ nù kódà ká kì í níjàmá kò sí ètò oníkọ̀ ọmọ nù. مولوغوتي يوا سو قد قامت الصلاه قد قامت الصلاه هذا والله تعالى اعلم صلى الله على نبينا محمد ادو بيري غاغا يجا وجي ميجي اي يبي قال ابي او كاي ابي شي سبحانك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت ذلك ال انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته